two hundred naira ṣé àpò ọkọ tó báyìí. ọmọ àlè ni ẹ you are very stupid ṣé mi ni mo pariwo orí ẹ jàrú wọ ọmọ àlè jàtìjàtì ẹ lé mi pariwo ariwo mélòó ni mo ti pa níbi tí àwọn bàbá ẹ bí bàbá ẹ wà tó ṣe pé tó bá fẹ́ sọ̀rọ̀ sí àwọn àǹtí ẹ̀ kan létí wọ́n máa máa pariwo ní ariwo tí wọ́n máa ju tèmi lọ. ó bá mi sọ fún o má tún ẹ fẹ́ dénú ṣọ́ọ̀bù mi kọ́ mú kọ́ kiri. wọ́n ẹgbẹ́ ìfẹ́ wá sínú ṣọ́ọ̀bù tó wá mú nǹkan ẹ̀ ní sọ̀rọ̀ ìgbà ẹ̀mí ní olúwa ẹ máa máa pariwo bí wọ́n ju nǹkan tí mo ń kó ṣọ́ọ̀bù yìí lọ wọ́n mi ò láìkí ẹ̀. mo rò pé orí ẹ ti dà mo ní kó yé inú ẹgbẹ́ ó pariwo yẹn fún mi mọ́ ṣé o wá rí ìfowópamọ́ tí wọ́n san ọmọ alálùbárí ọmọ tó ṣe é mú ọkùnrin ọmọ tó ṣe é fi gbàdúrà sọ́dọ̀ ọlọ́run torí ó wúlò fún mi ọmọ dáadáa ni ìwọ òwúlò dáa àfi kó máa rìn kiri bí ìgbóná kò síṣẹ́ tó ń ṣe fún mi rí mi ìlérí kó dúró sí ṣọ́ọ̀bù ìṣẹ́jú kọ̀ọ̀kan ò dúró síbẹ̀ ó jọra ẹ lójú má dé ṣọ́ọ̀bù mi mọ́ sórí tó bá tún lọ mú nǹkan kan nínú ṣọ́ọ̀bù yẹn á má pariwo nìyẹn lórí torí wà tó wù ìwọ olè ní olè olè ìní olúwa jàdùdà olè. ṣọ́ọ̀bù tẹ́ ẹ sọ̀rọ̀ ta ló ṣe fún yín láti ìwọ ṣe ṣọ́ọ̀bù yẹn. bàbá ẹ̀wọ̀n ló dá mi lọ́kọ̀ kọ́mọ̀ tó yọ bàbá ẹ̀ nígbà yẹ gbogbo tó fi sílẹ̀ àwọn ẹbí bàbá ẹ̀ pátápátá àjẹmúra yẹn ṣe ni wọ́n mú gbogbo ẹ̀ tí wọ́n palẹ̀ mọ́ gbogbo tí èmi dà yìí ni àwọn ẹbí tèmi ló ṣe fún mi ó fẹ́ gbọ̀tàn ní bá pàtó fún ẹ ìwọ́n lágbára ọ̀gá yìí oníranù ọmọ òòyà ó disappoint rẹ̀ ó lè ẹ̀yìn tí wọlé kúkú olè alápá máa ṣiṣẹ́ ọ̀lẹ èyí ṣọ́ọ̀bù kò ní bá mi dúró sí yóò dẹ̀ máa fẹ́ mú un olè wúlẹ̀ fún ẹ wọ́n lè fún un. ọ̀pọ̀ àkókò òbí ṣáájú àbúrò ẹ̀kọ́ àlàáfíà ló ń lò ó ṣáà sí ìbọ̀kọ̀ ọlọ́run àti ẹ̀gírí kan tó ṣẹlẹ̀ torí mo wojú gbogbo yín látẹ̀kọ̀ mo kọ́ ni pé tí lójú yín kọ́ ẹ kí ló ṣẹlẹ̀ ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀ kò sí nǹkan kò sí nǹkan. ẹ wo àǹtí ẹ ṣọ́ra yóò gbà ẹ́ lébi o ta lẹ rí tó yẹ gbadá ní kẹ tó máa sọ pé ojú àwọn kan kó ọ̀rẹ́ lọ́wọ́ ló ní ẹtùwọ. abẹ́ ẹ kú ìjókòó ẹ dàgbẹ́ ẹ ní ẹ bẹ̀rẹ̀ káwọ́ lọ má bínú ọjà yìí mo lọ yọ ilé lórí àwọn àmàlẹ́ sí mi mo rí pé ẹ ti wá jókòó pẹ́ ẹ dákun kíkú kan ò ní pẹ́ nìkan ọ̀kan yìí àrùnkárùn kan ò ní í ṣe wá nínú ilé yìí àbúrò ò ní í ṣe àná ọmọ yìí ni ó mú ọjọ́ kan wá bá mi ìbéèrè tó wá béèrè lọ́ọ̀ ìbéèrè kàyéfì ni ọjọ́ ń lójú kì í ṣe pé mo mi sí o ṣùgbọ́n mo ní má ti jẹun fọ́ torí pé mo mọ̀ pé gbogbo yín àjọ ń gbé pọ̀ náà mo fi oṣù dùn àti pé inú ọ̀rọ̀ ẹnu tiẹ̀ gangan ó ń fi yé mi wípé ìbéèrè tó ń béèrè yìí o èsì rẹ̀ òun fi ọjọ́ àárín àwọn mọ̀lẹ́bí mo fi ní ká ẹ wá fojú kàn mí ìbéèrè tí ọwọ́ abéèrè náà mi táwọn ò sí ń bẹ̀ mo fẹ́ kọ́ wá tó fi ẹnu ara rẹ kò fi béèrè lójú gbogbo wọn báyìí. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ìyá mi àtẹ̀yìn bàbá mi ọlọ́run àjẹ́ pẹ́ fún wa o a ní bọ́dún lọ́jọ́ lọ ìbéèrè kan ló ń rú mi lójú lọ́bẹ̀ẹ́ bá mi tọ̀ mọ́lẹ̀ sí ìbéèrè ọ̀hún ìyá tó wà nílé yẹn àti i mean that woman tó wà nílé yẹn tó kọ́ rẹ̀ ní mọ́mísì ti tèmi mo fẹ́ mọ̀ ṣé òun ló bí mi ni àkọ́kọ́ gbà mí tọ́ torí ọ̀rọ̀ náà ò yé mi rárá. ó ṣe àdàfọ̀ olórí ẹbí ṣẹ́rí èmi gangan èyí ò ní rí mi dúdú ṣó ti èmi nìsí ṣẹ́rí ọ̀rọ̀ tọmọ ìsọ̀nù ọ̀rọ̀ gidi ni torí pé tọmọdé bá tó lọ́kọ ṣé ló máa ní ọkọ ṣó ti èmi nìsí ó yẹ sọ pé òun fẹ́ fọ́kọ yẹn ìyẹn fún mi déètì ẹ jẹ́ kémi lọ́mú léèsì èèyàn mú fìlà fọmọ ẹgbẹ́ mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pàtì àti tíyà. àǹtí ẹ mọ ọmọdé ṣe ẹ máa wá múra ń so ẹ wá gbà tó kú lọ báyìí léèsì kọ́ lẹ́ máa mú ẹ wá lọ mú àdìrẹ àbí kàǹpálà òun lè máa mú torí a máa sọ̀rọ̀ síwájú ẹ̀yin a máa sọ tí yín lọ sẹ́yìn a máa wíru ẹ máa wíru. kí ni sì wọ náà pàápàá ṣé ẹni tí a mà lọ́sàn-án èèyàn á tún máa gbé náà wojú rẹ̀ lóhùn ṣé ọ̀sẹ̀sẹ̀ má ni tó fi ń fún léèsì irú eléyìí. ọjà yìí ntí à ń sọ ni wípé òun àtìyá rẹ wọn jọ ní gbólóhùn aṣọ láàrin ara wọn ó wá mẹjọ rẹ wàá bá mi mọ wá ní wá sọ lójú gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí. wo kí ló dé nǹkan tí màmá tiẹ̀ lọ ṣe kódà kí ló dé tí kò mú owó oúnjẹ wá fún olórí pé fẹ́ fún olórí olúwa fi sùn ìyá ẹ ẹ ẹjọ́ ẹ ló wà fi sùn wọn fẹẹ tó yẹ ẹ olórí ẹbí bẹ́ẹ̀ ni kí ló sọ pé ó ṣẹlẹ̀. Ah. wòmí ni olúwa ajíbìkẹ́ làwọn àwọn sì yẹ òun náà dẹ̀ nìyẹ nítorí ọjọ́ tó bí ẹ ìní olúwa la sọ ẹ látìgbà náà la dẹ̀ ti ń pè ìyá ẹ ní ìyá ìní olúwa ajíbìkẹ́ níjẹ́ o àwọn mélòó mi ìyàtọ̀ sí ajíbìkẹ́. ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu ọmọ bàbá rẹ̀ kékeré ọgbọ́n dáadáa ìtì à ń wí ni wípé ajídìtẹ̀ ni ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ló sì rí wọnú létọ wà yìí ìdílé bá ń gbọ́ láyìí tí bàbá rẹ̀ àdìgún jẹ́ kan pàtàkì láàrin wa kó tó di kú filẹ̀ sàṣọ̀bùrà kò ní obìnrin méjì rí ẹyọkan so èyí tó jẹ́ ìyá rẹ̀ tó ń béèrè ìyàwó rẹ̀ ó sì bí wọ́ ó bí àbúrò rẹ̀ lé. igbó tó wá kú tán wà èmi ò rí ẹnìkan tó gbóyún àlùmọ̀ǹkọ́rọ́ yín wá o tó sọ wípé bàbá rẹ̀ ni òun nẹ fún kí wọ́n á ní ọ̀fà tí ó fi di wípé ẹ bá ń béèrè sí òní ìyá mi àbí ikọ́ ìyá rẹ̀ nù tóbi ọlọ́run olórí ẹbí ẹlẹ mú mi rántí ọ̀rọ̀ ní olúwa ní ọjọ́ òkú mọ ẹ méjì nínú ẹ̀ pa èrò lọ bìbà èrò lọ́tún èrò lọ́sì bọ́n ti ń jẹ bẹ́ẹ̀ náà mú ẹ ẹ wá ti rí ó tọrọ ni ó tọrọ ni kò tẹ sọ olórí ẹbí ẹ bá má mẹ́rin kó ṣe kó tó dànù ṣe. ọmọ pé jẹ́ gbára o máa gbára mi dàrú ọmọ dáadáa nígbà tó tásìkò tí ìyá ẹ fẹ́ jó àbíkò ìwọ òpónà lówó yẹn ó ṣe wó lu spíkà nìyẹn bẹ́ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní yọ ní kọ̀ọ̀kan nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní lọ ní kọ̀ọ̀kan nìyẹn bọ̀ ìyá ò ní gbà lọ́jọ́ náà. ẹ wá gbà mí ẹ dákun ẹ rà mí kalẹ̀ irú ìdílé wo mojo lórí fún mi yìí kí n gbogbo kátàkátà yìí kí ni yàtọ̀ ajé òun ọ̀bọ ẹ gbà mí lọ́wọ́ àwọn méjèèjì kájí ẹ̀ wípé òun bó ṣe wà yìí ọgbẹ́lẹ̀ dà láàmú kékeré kò jí ọ gbọ́ràn dáadáa a sì máa pariwo sọ̀rọ̀ kí ló tún mú àwọn o. tí ẹ̀sà àrùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pariwo àrùn tuntun yọyún tí wọ́n ń pè ní ẹ̀bùlà ó ti ń ṣe kíní tó funfun rẹ̀ gbogbo kátàkátà tá ń bẹ̀ níta pa sétan ni pé níjọ́ kó mọ ọmọ yìí òpó náwó lu síbíkà síbíkà owó lu àwọn èèyàn àwọn èèyàn wọ́n wá túká débi wípé yàrá òdòwó ọmọ gbà sétan wí ni òun fọ̀ ọmọ mi wojú mi dáadáa fa wọ́n ló dá kalẹ̀ kí ni àtòhùn tó rí gan-an tó fi di wípé ò ń béèrè ìbéèrè kí béèrè lọ́wọ́ wa. ẹ ṣe mo dúpẹ́ lórí ẹbí nǹkan tí mo fẹ́ mọ̀ òun náà ni mo ti mọ̀ yẹn but ẹ bá mi kìlọ̀ fún màá mi ẹ bá mi kìlọ̀ fún wọn dáadáa o wọ́n yẹn bá mi ṣòro gbọ́n nínú ilé bí bẹ́ẹ̀ kọ́ tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ẹ̀rù á bá wọn àyà wọn ajá ṣẹ́bàá ìyá rẹ ń bọ sorogún níbi. bẹ́ẹ̀ni o. ọ̀dà mo ti gbọ́ tó mi mo sì rò pé gbogbo ẹbí náà ti gbọ́ àbí ní olúwa mo fẹ́ ṣe ọ́n kìlọ̀kìlọ̀ kọ́ ọ gbọ́ mi tó sì yẹ kí wọ́n lóun ti gbọ́ sí pẹ̀lẹ́ àbọ̀gbọ́ n tó gbé sáyà tó ga láyà rẹ̀ tí ò lo òkè tí ò lọlẹ̀ wá bí wọ́n ṣe sọ̀ kalẹ̀ pàápàá jùlọ sí ìyá tó bí ọlọ́mọ yẹ́niyẹ́ni èyí sì wojú ìyá rẹ̀ àti pé àti soríire rẹ̀ gìgísẹ̀ ìyá rẹ̀ báyìí lọ́mọ wa ẹnì ọdẹ jẹ̀lẹ̀ ọdún rí mọ́mọ́ rí fèé èmi ti gbọ́ èmi ó pè é mo sì bá sọ ètò ní n bá sọ èmi náà ó kìlọ̀ fún àbí béèrè nítorí lọ́bẹ̀ tó fi ga ru ọwọ́ tíwọ́ rẹ̀ fi dolórogún ara yín èmi ò bí ẹ ǹlẹ́ o ẹ kílé o. ẹ ṣe lọ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe bá ẹ ṣe rẹ lórí ẹ ó dàbọ̀ sí ó dàbọ̀ o. kẹ́ni kẹ́ni tó ti ah. háhà. lórí ẹbí lórí ẹbí. kẹ́ni. ẹ wo ṣé ká sọ pé ẹ ti dàgbà jù àbí ká sọ pé ẹ retí ọ̀rọ̀ jọ lẹ́ẹ̀fi mẹ́jọ tẹ́ máa dání báyìí ṣẹ́jọ́ tó dání bíbáyìí nísìnyí ṣẹ́jọ́ gidi ni àwa gbé táìmù ẹni kọ́ lọ mẹ́bẹ̀ wá ẹ fẹ́ náà máa ọ̀dà ó ti yé mi ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ tí nípa ọ̀rọ̀ ti èyí tá a pàtì nípa alẹ́ òṣèlè sẹ́ẹ̀mọ̀ ojú ti yín mò ń wò báyìí ọ̀rọ̀ yín lọ ẹ̀yin méjèèjì ló kù sí o. ẹ wo olórí ẹbí mo máa pè nínú ẹbí ẹ fẹ́ rí mi torí kò tún dẹ̀ ṣe mí dé mo fẹ́ fẹ́ràn mi kò tún bá ti bá sọ̀rọ̀ báyìí ẹ máa wojú ara yín báyìí ẹ máa wojú ara yín báyìí ẹ ní fèsì sọ́kùn tí ń sọ ah! kí ló dé tẹ̀lé mi sọ́kùn ẹni mo gbé kan tó ṣe mí kì í ṣe pé bóyá ó bí mọ́ mi ó jẹ́ lọ́sàn ọkàn mi ṣùgbọ́n wọn kọ́ ẹ jẹ́ kí n sọ fún yín o mo gbogbo tó dẹ̀ tó ń bọ̀ lórí mi kó tó dẹ̀ tó ń bọ̀ etí yìí á di hmm? á di. dáàtò ṣe ń darí omi tó bá mú mi kẹ́kọ̀ọ́ ẹ ti gbọ́. ẹ dáàbò kí ni ẹ sọ mi rírì ṣé ká tiẹ̀ pé nǹkan mu ṣé àríwẹ̀ ni ṣé bá a ti rí ìdílé tí wọ́n ti bí odi tó ṣe wípé ọwọ́ àtẹsẹ̀ báyìí ni wọ́n fi ń ṣàlàyé fún tó sì ń yé gbèlè tàṣí òun tó ṣe wípé kì í ṣe pé òkúkú gbọ́ pátápátá tí wàá ṣe báyìí tí ń ṣe báyìí sọfẹ́ bẹ́ra rẹ̀ kù ni àbí kí ló sì ti ń ṣe ta ní ìjàpá mẹ́nu tí ń fẹsẹ̀ jẹlẹ̀ fún ga kí rádaràdà ò sì ti ń bá káyè. olórí ẹbí òótọ́ lọ̀rọ̀ tó sọ ṣóhun òun náà bẹ́ẹ̀ ni ṣóhun bẹ́ẹ̀. olórí ẹbí ẹ wo òkúfọ ẹ ní ẹ wo ọ̀rọ̀ tí yín lọ́ba ń dààmú ọ̀fẹ́ báyìí sọ̀rọ̀ olórí ẹbí ẹ má jẹ̀jẹ̀ rí àṣà tọ́lá mẹ́rin mò ní ìjókòó tí mo bá wáyé ìdí para ẹ̀yìn náà lẹ́ fún wọn láyé ìdí olóde. jẹ́ pé alétílápá ìfẹ́ inú ẹ̀ ló máa ń ṣe alágídí ọmọ ni torí irú fíìmù tí wọ́n wò yìí ẹni tí ò bá ìrẹ̀ dì lọ́kùnrin àtobìnrin tí ò bá ìbàlágà wọn kì í wò ó òun ló fi máa ń sọ wípé tó ò bá ìrẹ̀ dì kò má rẹ̀ dì í. àjọṣepọ̀ ẹjọ́ irú àjọṣepọ̀ wo. àjọṣepọ̀ tó máa ń wà láàárín ọkùnrin àtobìnrin tó ti gbéra wọn sílé gẹ́gẹ́ bí ọkọ àtàyà àwọn nìkan náà lè ṣe nǹkan bẹ́ẹ̀. kò yé mi. wo mi ìfẹ́ olúwa màá máa ṣàlàyé fún ẹ lẹ́tà ibi tí mo sọ dèrè ó yẹ ti yẹ jù bẹ́ẹ̀ lọ ṣó ti gbọ́ for now wọ́n bá mi ṣe nǹkan tí mo ní kó ṣe ah, ah, ah, tó bá yá màmá sọ tètè lọ bá mi ṣe tí mo ní kó ṣe lọ hmm. ṣe kí àwọn ẹ̀yà dọ̀ṣù àpò bá mi tí ì tò àwọn náà má tún yà wọ́n mọ́ mi lọ́wọ́ bí ẹ̀gbọ́n ẹ̀. Mommy. Mommy, come here. Mo bọ̀ o. Okay, ma. Ma dúró dé. ẹni tó rẹ́dí àti ẹni tí ò rẹ́dí. ìfẹ́olúwa hmm. mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀ mo wọlé dé mo tún fẹ́ sùn o tún fẹ́ fi ẹjọ́ pa mí o kò sáyé ẹjọ́ fún ẹ lálẹ́ yìí o gbọ́. mi ò jọ náà. má rò pé tó máa fi style sùn bíbá ni pé yáyà rẹ fà ń sùn. ó dà ó dà ó dà ó dà ó dà ó dà. for example ah, mo love Ifeoluwa tó bá bẹ mi pé kí ló dé mo lè sọ pé nǹkan báyìí ni mi ò lè sọ pé torí pé o ok tó bá yẹ pé torí beauty ẹni tí beauty bá kú ń bẹ ẹ̀kọ́ ṣé mo nílò ọ̀bẹ mọ́ ni ìyẹn gangan ló ń pè ní true love true love yìí ó máa ń bẹ̀rẹ̀ láti friendship closeness yẹ ó máa wá develop sí nǹkan tá a máa pè ní strong feelings tá a máa jọ máa share tó wá fi dìgbà máa fara mọ́ra tí bá sọ pé love me sísítà mi wọn kọ. <laughs> ọ̀rẹ́ lásán lèmi àti sísítà ẹ̀ tó bá dúró báyìí mo lè yeah she's my friend Yeah. Oh láàyè oh. mo fẹ́ fi opportunity sọ fún mi pé mo fẹ́ kí àjọṣepọ̀ ó wà láàrin mi àti. àjọṣepọ̀ àwọn ọmọ náà sọ pé tọkùnrin bá sọ pé òun fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú òun fẹ́ ní sex pẹ̀lú òun. no you getting it wrong sex preference na ṣàlàyé fún come on sit down don't be scared. má bọ̀ máa fi mú sit down here. come on. ṣe mistake yẹn gan tó bá sọ pé àjọṣepọ̀ àjọṣepọ̀ pọ̀ oríṣiríṣi tó bá ní kálájọṣepọ̀ àjọṣepọ̀ lè túmọ̀ sí pé jẹ́ ká jọ plan life wa àjọṣepọ̀ lè túmọ̀ sí pé sọ nǹkan tó mú ẹ kó jẹ́ láyé yìí fún mi èmi á sọ nǹkan tó mú mi kí n jẹ́ láyé yìí fún ẹ gbogbo àárín ìyá àdẹjọ́ wò ó àjọṣepọ̀ pọ̀ oríṣiríṣi but ní tó bá ti ń sọ̀rọ̀ àjọṣepọ̀ bẹ́ẹ̀ ni then you should know that ọkùnrin yẹn serious fún ìṣọkùnrin tó fẹ́ tàn ní gbèsè ayé just like i'm telling you now i'm not deceiving you okay then you have to put this on your face. tí feelings bá ti wọra then you can believe you know come on. Come on. you so much. You're welcome. Òkú gba gbogbo mi. Uh, ife. olúwa ń kọ. Ìfẹ́ ó máa wà nílé ó máa wà lókè. O báwo la rẹ̀? Ààrẹ nǹkan kò ṣàbúrò mi she's fine. Oh good. Um, bá mi fún pé happy birthday. Báwo ló ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀dì àbúrò mi? Ah, kí ni mo mọ̀ nípa family gbogbo nǹkan family yín? Ah, oh my God èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ti gbàgbé pé ní birthday ẹ̀. too bad too mm. bad. well anyway thank you so much. ó dẹ̀ máa láìkí gift tó bá ti rí i. ṣó wàá ní hug nǹkan tó bọ́lẹ̀ ni. Ah, ẹyin kẹ hug yìí ìyẹn ti di ayé o. ó dáa tó bá tiẹ̀ wá lè hug mi wàá ṣáà lè ṣàmì jẹ. láìkí ṣàdìyẹ. bọ́sùn. You are just too nuts. It's okay. <laughs> Bye. Kúrò Good fún mi gbé bọ̀ Uh, thank you for coming into my life. Uh, well. Um, I mean, a special treat for you. No, anywhere, much as you Ah. Okay, no problem. You would like it. Thank you, darling. Have a nice day, yeah? I love you, baby. ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ dùn ó lóyìn o ìfẹ́ ń pa ni ìfẹ́ ńlá ni odò ìfẹ́ o kò ṣe wẹ̀já o orí mi má jẹ́ bọ́dọ̀ ìfẹ́ lọ o ẹlẹ́dàá mi má jẹ́ kábàámọ̀ láyé mi àbámọ̀ o kò ní gbẹ̀yìn ayé mi o ẹlẹ́dàá mi má jẹ́ kábàámọ̀ láyé mi ìfẹ́ o. ìfẹ́ ìfẹ́ olúwa. kílẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n wà títí bọ́ọ̀sì méjì ẹ̀kí sára yìí. tètè yìí tí ọtí kí ló tó pè ní lọ́rùn ẹ ìwọ fẹ́ túbọ̀ sùn. kí ni bá ṣẹlẹ̀ wọn náà ìgbà ìfẹ́ olúwa má ìwọ ẹ ìjọ wo ló bẹ̀rẹ̀ wà kárakára wo ojú tí mo dì kí n tó là kó o parẹ́ fi sọ́dọ̀ wọlé lọ kíá. kí ni ojú ẹ̀ kọ́ ọ̀ àbí bá ti dàgẹ́ mi ò lè mẹ́ kò sí dé lọ́wọ́ ẹ̀ ọ̀sẹ̀ kọ́nà sí wọn fi ń ga ó ti ga sọ́run. sọ wípé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀dá ẹ máa sọ pé gàmù pàtó ẹ má bínú pé mo kúrò níwájú yín wọ́n bí mi dáadáa mo lè tuntun ra mi bí ilé tó dáa ilé ire ni mo ti jáde mi ní dánrọ ẹ̀wò láṣàlàyé láì mọ mi ṣe rí nǹkan tó wà láàrin mi àti mi olúwa mi relationship tó wà láàrin wa ojú ọ̀rẹ́ lásán ni ojú ọ̀rẹ́ lásán lọ mo mi tí ní olúwa bá dúró báyìí máa san wájú ẹ ó dẹ̀ dá mi lójú pé kò ní gbòmìn lẹ́nu ìfẹ́ olúwa lọ́hùn mi láti fẹ́ ìfẹ́ olúwa lọ́kàn mi yàn tẹ́ bá yànda fún mi pẹ̀lú ìyànda ọlọ́run ọba àti tèmi òun lóhùn mi kí n gbé sí mi gẹ́gẹ́ bí ìyàwó mi inú olúwa kò sí kankan láàrin wa ìfẹ́ olúwa ìfẹ́ mi. tó ń sọ ẹṣú dẹ̀dẹ̀ lójú. wọn rò kò sí rọ́ọ̀nù nǹkan tí mo sọ bó ṣe rí gan mo sọ fún mi. ó ọ̀dà ìfẹ́ mi ọlọ́run á lè tọ́jú rẹ̀. Play love. 我讨厌家。 rẹ ò dán o mo ṣe wá gbà tí wípé àjọ wọ̀nyí méjèèjì ẹ wá bọ̀ wá mi a kì í gbàgbà lọ́wọ́ akẹ́sì a kì í gbàgbà lọ́wọ́ wọn excuse me. sọ fún mi pé o ò ní feelings kankan fún bọ̀bọ̀ ẹ̀. But I love him. You love him. Or the guy loves someone else. No! No! Yeah, he loves your sister. No! No, stop! Stop! No! Stop! Chicken, gbé bucket wá fún ẹ. Kò kú sún, kò sún dáadáa. wo advice tèmi ní fún ẹ ni pé kò gbà fọlẹ. no mi ò ní gbà tí bọ́sùn bá fẹ́ mi bọ́sùn ò ní fẹ́ lómi máa para mi sí lọ́rùn. ó máa para ẹ okay then you pray. ohun tí ò dáa kò ní orúkọ méjì kò dáa ló jẹ́ lóbìnrin ṣe pè é gbòòrò lóbìnrin ṣe pè é gbòòrò ìlà méjì bàbá. kò lè yí ẹ honestly ọ̀rọ̀ mi ò lè yí ẹ i mean inú ìlú wa ni o understand me ọ̀rọ̀ orí bó ṣe rú yẹn rárá kápólì understand me, ni gbogbo i mean i don't even know. Um, jọ̀ọ́ bá mi ṣàlàyé fún mi ok ìwọ advice mi kí ló fi ìwé mo lè ṣe because i'm in a dilemma i'm confused. ẹ fẹ́ kí advice mi. ẹ eh, why not a máa ń pé gbọ́n ní àkín pé gọ̀. ṣé tí n bá advice yìí ẹ máa mú ṣe. kí lẹ advice yìí. yes. I don't want to. I'm sincere. Yes. ṣe bí àwọn ọmọbìnrin méjì yẹn mo fẹ́ yẹ kẹ́ gbólóògbé. kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ yìí. Eh, ah, nǹkan tó ń ṣe yóò nítumọ̀ hmm. look let me tell you something ṣé nígbà tí ó wá bá mi tí mo fi ìpò ti bọ́ rẹ̀ ẹ̀sùn èyí tó ń jó tọrọ ni èmi mọ̀ pé nǹkan mi ló bá mi mọ̀ pé wá sedis mi ni now. gbọ̀ngàn lẹ́kùn àgbẹ̀ láláya mẹ́ta eh, gbólóògbé. look look ṣé nǹkan tó fẹ́ sọ fún mi ni o mo fi pé wàhálà advice mi lórí ọ̀rọ̀ yìí ni mi mọ̀ pé nǹkan tó máa sọ yìí tó bá jẹ́ yẹn ni no problem má bother nǹkan tó ń dùn mí ló fi rẹ̀ yìí jẹ́ ká tẹ̀sílẹ̀ ká sọ̀tọ̀ ọ̀rọ̀ fúnra wa mi lè tán bó if i will advise you máa ní kó fún àwọn méjì sẹ́yìn even gan mẹ́ta kó gbàgbé ẹ̀ because this is a deadly game wọ́n dà pé o mọ̀ pé nǹkan tó wà léwu léwu gan ewu ẹ̀ pọ̀ gan ah. no ìyẹn ò possible mi ò lè fa àwọn mẹ́ta sílẹ̀ mẹ́. Hmm. ok anyway tí n bá bẹ̀rẹ̀ sọ́dọ̀ bá lò ní then follow your heart But I'm going to go. mọ̀ pé mi lè tán mi lè tán o abẹ́tà kò fún wa mẹ́ta sílẹ̀. eré tó ń gbá yìí nǹkan tó máa lẹ́yìn ni o. ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ dùn olóyè o ìfẹ́ pa ní ìfẹ́ o. sóde jọ ń torí ọlọ́run mo nífẹ̀ẹ́ láti ọjọ́ tí mo ti pàdé ẹ nínú ọgbà fọkùnrin mi mọ́ torí ìfẹ́ òtítọ́ tí mo ní sí ẹ̀dẹ́ níbí bó so I'm sorry. Wo o ti late. O ti late now. Látọjọ́ ìtí mo ti ń bẹ sọ̀rọ̀ fẹ́. Olóòyè fẹ́ mi. Àwọn wa move on. Òwò wa sọ pé òun nífẹ̀ẹ́ mi, òun nífẹ̀ẹ́ mi. O ti late, mo ti move lọ́sọ̀rọ̀ ẹlòmíì. Bùsùn Bùsùn mo love rẹ mi fẹ́ kó dàbẹ̀ ní wípé bóyá mo ṣì ní. o ti bá o. mi fẹ́ kó kó take me for granted no Bùsùn I'm sorry. ṣé gbogbo ẹ̀mí tó ń bẹ mi yìí ó ti late kó sí nǹkan tó mo lè ṣe sí mo ti ń fẹ́ lónìí. ok Bùsùn Bùsùn ti yẹ kó jó mi yìí wo ini ini jẹ́ kí n sọ fún ẹ mo lè wojú ẹ kí n sọ fún ẹ pé mi ò lè fẹ́ ẹ no bosu tell me you still love me. no I do not love you anymore. no bosu no bosu. mo ti love ẹlòmíì and that's that's it. no not my sister bosu no not my sister kò jẹ́ jẹ́ ká gbàgbé ẹ̀ jẹ́ ká gbàgbé pé bóyá nǹkan kan tiẹ̀ bóyá mo tiẹ̀ ever ask her out rí let's forget about it. mo tún lè para mi sí ẹ lọ́rùn. you don't need to do that. gbàgbé ẹ̀ jẹ́ ká bite on his bite just forget about it please. Osomi I'm sorry. Osomi. wá dé dúró yìí ẹ dákun ẹ dákun mo ń gba ẹnu àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí àwọn baba ńlá baba wa tí a tẹnu léyìí mò ń gbá ẹnu wọn pa lásì ní ṣe sọ̀rọ̀ ẹ̀yin méjèèjì yìí ẹ gbọ́dọ̀ fi ọmọkùnrin tí ẹ ń sọ̀rọ̀ rẹ̀ ẹ rẹ̀ kọ́ máa bá tiẹ̀ lọ torí èmi ọ̀pọ̀ ni kí ọmọ ìyá méjì kí wọ́n máa jà sọ́kùnrin kan ẹ má bàánú léyìí. Baba, kò jọ èmi kò pọ́sibù kí èmi kí n fi ọkọ sílẹ̀ fún kíni burúkú yìí kí ni olóòrùn àtọ̀lé yìí gbàgbọ́ ìjẹ́ báwo ni dé rìsí ẹni mọ́ ṣọfẹ́ wà nínú ìṣì kí ló ṣe sí. wàá lè ní àti ẹ̀kọ́. mọ́nà yóò mọ́mì mo máa nà yín neat ah! mo máa nà yín. ọba ṣe bẹ́ẹ̀ fún ẹ ṣe gbọ́. ọ̀nà ìyá rẹ̀. ìní olúwa relax a ní ká dísà ejò ká mú sa ẹ̀ mọ́ òní rárá ó dáa sọ fún mi níbo ló ti gbọ́ pé ọmọ ọ̀yá méjì wọ́n jìjọ ń fi ọkọ̀ kan náà rí sọ fún mi kí n gbọ́ náà. ìní olúwa sùúrù ló máa ní sọ̀rọ̀ yìí wàá ní sùúrù gidi ká lè rójú tu ọ̀rọ̀ yìí. ẹ wo bàbá ó gbogbo ẹbí ẹ ṣàánú mi ẹ má wò mí rẹ má dà mí lọ́rọ̀ yìí ó lẹ ń wò yìí ó lẹ náà fojú rí yìí agídí yìí pọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń bá a sọ́bà ló máa ma lè wọ̀n ló máa ma lè wọ̀n ọmọ yín lọ́wọ́ kò sí tí mi ti bá ọmọ mi sọtọ́ lórí ọ̀rọ̀ yìí kò gbà ẹ wá máa wo ọmọkùnrin kan sọ̀rọ̀ ìmú ti pè é kó ti bá sọ̀rọ̀ ó ní kó ṣàánú ní àwọn méjì péré tí mo bí ní igbó náà ti ń tọ owó ẹ̀kọ́ náà ti ń gbọ́ ewu gbogbo ló mú nínú àwọn méjèèjì ó ní ìní tó jókòó yìí tó fẹ́ fún gbòó tó lóun máa kú sílẹ̀ yìí ó ní òun lòun kọ́ bá sọ̀rọ̀ tẹ̀lé ó ló dẹ̀ sọ pé òun ò ṣe é. bẹ́ẹ̀ náà ṣiṣẹ́ òun ó ti bá lọ́wọ́ ẹ̀ ó ló ń sọ nígbà yẹn wípé òun ò tó ra pátá ìdí òun débi aṣọ tó ń wọ òun ò lè yẹra fẹ́ láíláí ó nítorí náà ó ṣe ní kí ẹrú òun wá gbogbo rẹ̀ tó máa fi fẹ́ ìfẹ́ olúwa sílé bí ìyàwó ó ń bẹ̀ nínú bàbá ó ní ìfẹ́ olúwa lòun fẹ́ òun ò fẹ́ ìní. ogun bẹ́ẹ̀. bàbá ó sọ bẹ́ẹ̀ ó lóun á sọ lójú ẹ̀ bàbá wa dúró. ẹ gbà mí ẹ ṣọlá yẹ kí n sọ̀rọ̀ ṣó ti ẹyin nísìn wọn ní òun àdógún èmi náà ní ìdẹ̀kí ṣọwọ́ kékeré nínú lẹ́yìn ṣó ti ẹyin nísìn ṣe ní wá sọ wípé ẹyin bẹ́yìn ṣe wà èyí ti dàgbà ìgbẹ́ ọlọ́jọ́ ló kú tẹ̀yìn tẹ̀yìn rẹ̀ tì ewu àtàwọn akọ̀wé ńkọ́ kárí pé ìyá rẹ̀ ní olúwa kò lè kò lè ṣubú lè ṣubú ìgbà kẹṣù òun lòkù kò wá sọ́kùnrin kankan ní gbogbo ìlú yìí tí ìyá rẹ̀ tó lè fẹ́ kó a máa bọ́ ọmọ ìjà kọ ṣé kò dídì ah, ìyá kọ́ eh, eh, àti àmọ̀ báwo ló ṣe ṣe yìí èmi rò pé wọ́n ní kíní tó wà lára yín yìí wọ́n náà ti ń gbàkóso ti ń lọ ni ní láti abẹ́yìn náà ni ó níye owó dáná kódà kọ́kọ́ mi tó kú ni wọ́n ti ń mú owó lé kíní yìí gbogbo láti à tá à ń sọ yìí owó tó yẹ kó fi tú family house ṣe orí kíní náà nà mọ́lé ẹ wọ ẹ má jẹ́ kí n wojú yín o kẹ́ yá aṣọ ara yín o tó bá yẹ pé fẹ́ràn ara yín mi lọ pàápàá ẹ̀yin gbé tí ń lù tẹ̀tún máa gbé fìlà tẹ̀tún máa kú etí ọ̀ ọ̀nà àti gbọ́rọ̀dà ẹ wọ ogun fún ọmọ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ ẹ ìlàjẹ ẹbí kọ́ kí ṣe mi kì í ṣàbẹ̀rẹ̀ ibi ìjọba ẹgbẹ́ ọ̀tọ̀ sọ abẹ́gbẹ́ ọ̀tọ̀ sọ olóńgbò mi ra chọ́ọ̀chì rẹ̀ máa ṣe yàtọ̀ kí ni wọ́n fi yàtọ̀ ṣe nǹkan tí mo sọ fọ́dọ̀ mi kò jáwọ́ mi kò gbójú kó bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ ṣé òun lọ kọ́. wọ́n fi ọkàn balẹ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n yàn ikọ̀ ọ̀ka ìdèjì ṣọ́ọ̀ṣì bò ìyá àjọ ti jẹ́ ó ṣe kàn wọ́n sáfọ̀ kan rẹ̀ balẹ̀ báyìí. ẹ wo ẹjọ́ tó lọ́dọ̀ mọ̀ fún ọ mama ẹjọ́ tó lọ́dọ̀ mọ̀ ẹgbẹ́jú kú bẹ́ẹ̀ ẹgbẹ́sẹ̀ kú bẹ́ẹ̀ má kí ikú sí kùnrin ẹgbẹ́rẹ́ sábójú àbẹ̀wò pé ẹ̀ṣin bùrà bójú ló ṣe ìtẹ̀ mọ̀ ń jàdọ̀. kí ni ìwọ tó fẹ́ sọ ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ ojú lọ́rọ̀ tó fẹ́ sọ sọ fẹ́nu ẹgbà ẹ̀ka ah, ó ṣe kí ni yé ìfẹ́ ó olóyún kò ah! láíláí kò pọ́síbù ìfẹ́ olúwa ìwọ olóyún fún ọkọ tèmi wọ́n bá bọ̀ lórí tí gbogbo ń bá ní ìṣòro fi ń sọ torí oyún nílẹ̀ yìí àfi ti bá kú nìkan náà bẹ̀. ìrẹ́ ló pa eléyìí òkè kò sí tó máa ṣe fún. mọ́mi mi ni kò ṣe sí. ìrẹ́ ló pa á bí. ó ti kọ́ lọ́jú kọ́ lọ́rùn ṣó ti ẹni nìsín ẹ sọ fún ìyàwó mi kò gbọ́ kó gbójú kú bẹ̀ kò gbọ́ sí kú bẹ̀ ṣó ti ẹni nìsín kò fọkọ ẹ̀rẹ́ àṣẹ tí ọmọ yìí ní inú ilé yìí inú ìyá yìí inú ilé yìí kí wá dé. oyè mi ah, èmi gángan ti dán lọ́fà àjọ ọmọ pẹ́ẹ́rẹ́ ọmọ làárẹ̀ tí kò gbọ́dọ̀ dùn kó ẹ wo mi tọrọ mi dákú yóò sì dá afárá fún mi ìwà àti ọmọ rẹ. Ah, ah, olórí ẹbí ẹ má ṣe lè fún mi ẹ má lè mi jáde jọ mi bọ mú ẹ ṣàánú mi. oyè mi jókòó tànà àárọ̀ sẹ́pẹ́ ẹ̀mí àtàwọn èèyàn mi afẹ́rẹ́ kí ẹnu ìná láàrin ara wa. tàbí a sún àwọn ọmọ ọkọ̀ bí ọ̀sán àwọn ìgbọ́rọ̀ òjò ìṣòdà ẹ sùn kẹ́kẹ́kẹ́ wá gbà rọ́bìṣì. èmi ò wá máa bí àyà sí ọdún ní àkóso kí ni a fi sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ lẹ́yìn. ọ̀rọ̀ yìí sùn ẹ jẹ́ ká ẹ jẹ́ ká lọ sùn ká lọ. ká lọ sùn ọ̀dà á sùn síbí òun á gbogbo wa lásùn á sùn á sùn kódà á hàn án á tún ti nǹkan lọ rí pẹ̀lú akyi máa wò ó ní ṣe bí ọ̀rọ̀ dúdú òkú náà fẹ́ ṣe sí i bí irú ń dùn ní ìwọ̀n báyìí ó sì sùn ẹ̀ ń wọ́n máa ń tà sí ẹ̀kọ́ máa sí àbí wọ́n á máa fi ìyànjú ìyá àwòdì kọ́ máa lè gbádìí ẹ̀ kí n mojú olórí ilé sí ẹ wá kọ́ mi ẹjọ́ tí wọ́n dà ọ̀rọ̀ tó dé lẹ́yìn lóò mo sì fẹ́ dà wọn gbọ́n lásìkò yìí ọpọlọ mi ti kó kún àkùnwọ́sílẹ̀ ẹ mi ní ìdí ìlú olórí ẹbí ọ̀rọ̀ yìí ó lágbára ó ti di ọmọ sọ́sì ilé ẹ̀ ó bùrọ̀ sí ìsọ̀rọ̀ òṣèré pọ́nlá iyọ̀ òṣìṣẹ́ jùlá ṣáwa ní kọ́mọ̀ lọ ṣiṣẹ́ nínú mi sí. Ah, àǹtí hmm? ọ̀rọ̀ yín ṣiṣẹ́ yẹn mi ò lọ́wọ́ sí i because ẹ mọ ọ̀yàn tó bá ṣẹ́yìn ó pààyàn nìyẹn náà. Eh, bá bàbá rẹ pààyàn kí làwọn bá ṣe báyìí nìyẹn ọ̀rẹ́ ah, ah, ah, mi ikú padà bí ọdún mi padà bí ikú yìí ọjà lásìkò. ọ̀rẹ́ mi ikú padà bí ọdún mi ọ̀rẹ́ mi kí lè tiẹ̀ fẹ́ fi inefficiency ti tẹ̀ wá ní báyìí ṣé wọ́n lè sọ pé qualified accountant ló ń fi ẹ̀ report you like women too much. actually sir i did my own part mo dẹ̀ report case yìí fún fd mo dẹ̀ feel pé wọ́n make changes sí case yìí ní sir mi ò mọ̀ pé wọ́n ṣe ní sísè. ọmọ shut up kan tó bá yẹ kí òkúgbó ẹ̀bọ kò ní bọ̀ ẹ̀ tó mú ló máa wá kákàkiri i mean ti ti ti ti ru report bá dé ọ̀dọ̀ chairman ṣé ẹ mọ̀ pé máa kó bẹ́ẹ̀ mi fúnra mi. ayé ẹ̀ lè wọlé ayé máa wọlé ẹ̀ lè wọlé ẹ̀ ní sùn lẹ́lẹ́ ọ̀gá mo sọ fún wọn mo ní ẹbí ìsìnkú ẹ náà lè jòkó ọ̀gá wọn tó àlá ti gbọ́ tèmi tí ọlọ́pàá jà wọlé. it's okay it's okay fún ọlẹ you go back to me. kí ló tún dé o kí ló ṣẹlẹ̀. bọ́sùn kí ni kò dé wọ́n ní kí ni kò dé ìwọ ráyà láyà wọ́n fún àwọn tèmi lóyún àbí. Hmm? yes wọ́n fún àwọn tèmi lóyún kí wọ́n sọ pé nípa fún ẹ ìyá sọ fún ọmọ ìgbèrè oyún ó oyún rẹ̀ tó lòun nìyẹn bọ́ sí nílé ìrìngbè mi àti ẹ̀ ìyá sọ fún ìsìn if not tó máa fojú ẹ̀rí bọ́ sún wọ́n tó máa fojú ẹ̀rí ah ọ̀sùn ọmọ mi o. <laughs> ìfẹ́ olúwa ti lóyún yẹ ẹ̀bọ̀ tó bá ní onírà láti mi yes onírà láti mi nítorí fẹ́ ìfẹ́ olúwa kọ́kọ́ ni ìyàwó mi náà and point of correction inú lẹ́yìn ìfẹ́ olúwa nìkan ló máa gbé mẹ́kọ̀ọ́ lè jẹ́wọ́ láíláí láyéláyé jọ kí ló wà láàrin mi àti ẹ̀kọ́ kí ló pàwá kọ̀ọ̀kọ̀ sí náà. Hmm. o mi kò lójú tì ẹ o lójú tì àtọ ṣé kò ní àìmọye gbà tó ń tó sọ̀rọ̀ mi ah tó ń tó sọ̀rọ̀ mi bíbá yìí o wá wo gbogbo ìgboro o wo gbogbo ìgboro o rí ẹlòmíì o wá jẹ́ àbúrò rẹ tèmi o wá fún lóyún. Hey, you know dey shit. Hey, shut up, shut up and stop that nonsense. Stop every message and you get. Could any work? kí ló ń ṣe ṣé ọ̀rọ̀ tó sì wọ̀ lẹ́nu ṣá ṣé ọ̀rọ̀ tó sì wọ̀ lẹ́nu ṣé ẹ kò sọ̀rọ̀ kí ló kọ ẹ̀ gan ah, má fi lọ mí dá sí abojúkun lẹ́gbẹ̀ẹ́ tí kí n tiẹ̀ jọ́túrú ọlọ́run láyéláyé má dá sọ̀rọ̀ tí ó pin atọ́lé ọ̀bùn olódò ọ̀dẹ òṣì and for you get out of my house. wọ́n bọ̀ sí let me tell you something sorry tí o bá ti fẹ́ èmi ní olúwa mi ò tí lóbi kankan tó bá fẹ́ inú ìfọ kúrò ní nàìjíríà kò travel abroad hmm. àfi tí n bá kú nìkan ni wàá fẹ́ yàwó. mo wá sọ fún ẹ pé tí èmi bọ̀ sún tí mo bá fẹ́ ìfẹ́ olúwa kò sí yàrá ìgbà wà nígbà tí màá fẹ́. ok jasi. oh yes. this is just the beginning. get out get out kọ́tọ́ nínú ọ̀rọ̀ nonsense times it just equals to pass. man to yourself pé aṣẹ́wó jábàjábà kó tó dàbí àfẹ́ I can just imagine. láàrin ìṣòro ó dẹ̀ ṣọ́ọ̀ pé ìfẹ́ máa wá báyìí táì máa ti lọ. Thank you mọ̀ yẹ kó tẹ̀ tí wàá bínú dé lẹ́bùn pé kò ní wá. ẹ má bínú pé mo pẹ́ tráfíkì pọ̀. àbínú kẹ èyí tó ṣe pàtàkì ní kọ́nà òṣìṣẹ́ débí láyà tàlàfíà fáwọn oníṣòwò máa ń jẹ́ káwọn níbẹ̀. no ẹ jẹ́ ká sọ̀rọ̀ nǹkan tá a fẹ́ sọ ń bèbà yìí. kí ló dé kí ló gbọ́dọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ẹ́ nísìnyí náà take it easy now in fact mi lè tán o láti jọ ọ̀rẹ́ mi kò get system rárá kò yé mọ́ ó ti dàrú gan kò lè jẹun kò lè mú omi gan kò lè lọ bíṣẹ́ gan lọ títí everything gan ti sú ó wà disturbed o. ìfẹ́ ó dẹ̀ jọ torí ọlọ́run máa yẹ kí èṣù wọ̀rọ̀ wà náà mo fi ọlọ́run ọba búra sí mo búra fún ẹ pẹ̀lú orúkọ ọlọ́run etí obìnrin nìkan torí yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo má jẹ́ kí mọ̀ràn ọ̀tá ṣe lórí wa ọlọ́run kò ń ṣòótọ́ ṣé nítorí ẹ ló ṣe wá sọ fún mi pé o lóyún. ẹ mo lóyún bọ̀ tí mo fẹ́ ṣe ni. ẹ ah! ìfẹ́ má ṣẹ́yún o ẹni tó bá ṣẹ́yún máa kú ni o and i'm sure you don't want to die. yes o tẹ̀ ní kú wo lo aṣọ àlàlà méjì wọ̀ ọ́ má yẹ ká yé takusa làwọn honestly i love you so much lọ́hùn mo ti make up mind mi pé ikú nìkan ló máa yà wá ìwọ lẹ́ni tọkàn mi fẹ́ i love you ọmọ mi o lè má bẹ̀rù sí i ọjọ́ ìtòrí náà bẹ̀rù sí i. jẹ́tì ah, mẹ́jọ kí la ṣe fún yín. ọ̀rọ̀ ẹ̀ la fẹ́ rí. èmi kálẹ̀ sọ́pẹ́ nídìí ó sì tẹ̀lé wọn. láti bò kí ni mo lè ṣe fún yín. Ah, ẹ ṣe máa sọ pé kí n tẹ̀lé yín ẹ kọ́ sọ pé kí n tẹ̀lé yín bẹ́ẹ̀ ah, irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé mo ponú ni ah, ẹ sọ ta ni yín kí lẹ fẹ́. o ò fẹ́ mọ̀ wá. yes mo fẹ́ mọ̀ yẹn identify ara yín náà gbogbo nǹkan tó bá wù kẹ́ jẹ́ ẹ identify ara yín ẹ kò lè sọ pé kí n ah lè mo jẹ́ bèbí àní àbí ẹ fògùn tẹ bá fògùn sẹ́nu bá mi sọ̀rọ̀ gan kò lè work ah. àfihàn wa. identify ara yín náà nítorí ọlọ́run ọjọ́ mo fi bẹ̀yìn tí mo ẹnu àlọ́ ṣe rí mi ò mọ̀ fẹ́ yín ni o. mi ò ní ẹ bá bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn láyé láyé. ẹ jọ nǹkan tó bá fẹ́ ni kẹ́ sọ ẹ ṣáà má yìnbọn yẹn ẹ má yìn fún kọ̀ọ̀kan wa. ẹ ò yá mọ́tà kọ́ láàrin wọn kúrò láàrin wọn bọ́ sún sẹ́yìn. tó bá ti jẹ́ yẹn ni ẹ ṣáà má yìnbọn ẹsẹ ẹsẹ má yìnbọn yẹn rárá gbogbo nǹkan tó bá fẹ́ pátá bá bọ̀ á. Ah! jùmọ̀ àwa ṣeré bí o ẹ wá iṣu kọ́lẹ̀ o. má ṣì yá ẹ ṣe é sábà yìí àti ìyá àtọmọ yín ní ìráyè mi. wà á ráyè tara ẹ àwọn ẹgbẹ́ wọn náà máa ń kú sí òpònú àṣìgbé ọmọ. lọ́nà fara ìbalẹ̀ tó tó máa dún bí àkókò kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ nígbà tí wọ́n gbé ọ̀nà ọkùnrin ló ti ṣẹlẹ̀ gbóná wá forí lé. ọ̀nà maitu wọ́n forí lọ́nà festac. ọ̀nà festac eh, good ṣé níbi tó forí lé yẹn àṣírí wọn máa tètè tù. Eh. bẹ́ẹ̀ ni mo jẹ́rìí di professor kò gbàgbàkúgbà ó máa wá wọn kí ó máa wá wọn jáde sí i. ọ̀rẹ́ mi a máa pọ̀rọ̀ yìí lówó ó máa ń láró nínú wọn máa tí rí bọ́ọ̀sì lóòótọ́. òun lèmi ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òun wọ́n mi sí ilé ọ̀rọ̀ èmi olùbẹ̀rẹ̀ mi ló wá ń bí mi tó trust mi mọ́ mi. ìwọ ọ̀rẹ́ nítorí tá a bá wo bí ètò ṣe gùn tó a bá níbẹ̀ láṣẹ sùn àfàìmọ̀ ká má finá sunlé o. ọ̀rẹ́ mi ó ṣe ń sọ̀rọ̀ báyìí ó yẹ kó ti mọ̀ mí láti bọ̀rẹ̀ wa bọ̀ ọjọ́ ti pẹ́ ọ̀rọ̀ ọmọkùnrin lè ṣe orúkọ báyìí i'm innocent mo lọ bọ̀ sún mi ò lè kọ́ tẹ̀mí ìdẹ̀lẹ̀ àmì ọlọ́run ní màá lọ́rọ̀ kọ́ mi ní ìṣẹ̀kọ̀ọ̀kan ó lọ túbọ̀ fún mi ò lè kọ́ tẹ̀mí ìlẹ̀ àmì ẹ kúrò lẹ́yìn jọ. ẹ̀rọ So, what can we do for you? Uh, kò much. Are you not Ìrẹ́lúwa Dàgbọ́lá? Ibẹ̀ èmi ni Ìrẹ́lúwa. Ọ̀rẹ́ mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí much. Ọ̀nì eh, tèmi àgbà wa. Ah. Ọ̀gá ọlọ́pàá, kí ni mo ṣe sá? Kò sí much kò sí wàhálà rárá torí ọ̀rọ̀ tó bọ̀ sọ tó di àwátì náà. Ọ̀rẹ́ mi bọ́dá jẹ́ lọ kò sí wàhálà sẹ apàníjẹ lágọ̀ wa láti ṣe ìwádìí kan sí kejì. Eh, I'm innocent. hello hello madam abẹ́tàkẹ́ wá sọ ní ìsìn ìgbàlódé because nǹkan tẹ́ bá sọ ní ibà tó lè jẹ́ àtàkùn fún ilé pàṣẹ ṣùgbọ́n sí wádìí station wa. ṣùgbọ́n ọ̀rẹ́ mi jogbon station ọ̀dọ́ yín. ẹ má rọ̀ kọ́ police station. má rọ̀ kọ́ máa pe mọ́mí máa pe mọ́mí ń sin ọ̀rẹ́ mi máa pe mọ́mí ń sọ pé máa pe mọ́mí ń sin ilé àmì iná ṣe mo fẹ́ mú fóònù mi pé mo rí mọ́wọ́ rẹ̀ máa pe mọ́mí máa pe mọ́mí ọmọlọ́pàá mi ń pé ń mú mi wá ń bì fẹ́ sọ fún un pé gbogbo nǹkan tó mọ̀ nípa kidnapping yìí bẹ́ ṣe kidnap oṣù òun ló kọ síbẹ̀. Hmm? ọ̀gọ́lọ́pàá ní ìmọ̀ kọ̀ọ̀kan ọlọ́ọ̀ mi ẹni tí ẹ̀wọ̀n lóòótọ́ èmi àti bọ̀sùn ní misunderstanding but mi ò lè ever sọ pé lọ kidnap ẹ i love bọ̀sùn mi ò lè ever ṣe nǹkan tó máa hurt àbí nǹkan tó máa mọ ẹ ṣáà friend. Look here, jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ woman to woman. Ṣé nítorí pé o gbọ́ pé fún àbúrò ẹ lóyún ló ṣe gbé pé kọ́ lọ gbé pamọ́? Rárá o, mi mọ̀ kókó ń pè ó lọ. O fẹ́ máa prove too stubborn rẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Obìnrin nínú obìnrin ni ẹ. Ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ ń pẹ̀ bíbá ẹ̀. Mo dẹ̀ understand ẹ dáadáa nítorí pé o lọ́ọ̀fù ẹ̀ òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò lẹ̀ sí ìyẹn ló ṣe ní kọ́ lọ gbé bọ̀sùn pamọ́. miss bilop ṣe ni mi jọ ṣàánú mi. irú fraternity wo gbogbo ló bí lẹ́hùn miss bilop ṣe ni mi jọ ṣàánú mi. kò sírú èyí tó wà nínú ẹ̀ táwa yóò ti gbàgbẹ́ kọjá rẹ̀ tó bẹ́tà kó fún ara ẹ̀ ṣàlàyé ibi tó gbé bọ̀sùn sí ká lè ràn ẹ́ lọ́wọ́ inú ẹ̀ fẹ́ le. Uma tí ó wà ta ẹ̀ yọ̀dá kì í tí ó wà ta ẹ̀ ó ní òun ní ó jẹ́ domestic fún suspect. Ẹni kọ́ wọlé wá. Ok ma. Ó dàbí pé o ò mọ implication tó wà nínú ẹ̀sùn kidnapping tó fi kàn ẹ́ ṣá. Ẹ wò lọ, ẹ ìmọ̀ kankan pé. Eh, àánú ẹ̀ ṣe mí. Àbí. Ah, ẹ yẹ ẹ sí fẹ́ràn. Kí ló fẹ́? èmi àti ẹjọ́ wà together nígbà tí wọ́n arrested. ṣé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ no no. lọ́tọ̀ wọ́n ní mo pe mọ́mì gbà yẹn. ṣé mọ́mì ti dé. Hmm, hmm, hmm. Eh, wọ́n ní mọ́mì àtàbúrò ẹ̀ ti ní accident. I'm serious. Hey, eh, sit down. Sit down. Take it easy. Take it easy. Mommy. I'm serious. Just take it easy. Take it easy. Okay. Um, how serious is this situation? take? Mi ò tí dé ibẹ̀, mo ní wọ́n ti rush wọn lọ sọ́sibítù. Fún mi five minutes, jẹ́ kí n lọ rí GP o, kalẹ̀ mọ́ next day. All right, let's go. Alright, right. Look here. Ẹ kún lọ sọ just take it easy ṣórí tí èèyàn bá ti ń ṣèkà láyé yìí tó ti ń wo ìwà ibi irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni ọkàn líle ẹ̀ tó ní tó fẹ́ jẹ́wọ́ láti bàtà ti ta géètì olóko ẹ̀ sí gbogbo ilé táàpù ti sọ fún wa ibi tó gbé bọ́ọ̀sù sí. ká sẹ́kọ̀ọ́ mi tì ká fi ẹ̀lẹ̀ kó máa lọ. ok just tell us. ọ̀rẹ́ mi wọn náà sọ tọ́ ni àwọn sọ tó bá wọn pẹ́ nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni problem rẹ náà kí problem wọlé di? náà imagine ọ̀rẹ́ good friend ẹ ẹjọ́ ń jẹ ẹjọ́ ń mu ẹjọ́ ń jáde ẹjọ́ ń wọlé kí ni nǹkan tí ò bá ṣe fún ẹ wà lọ gbé sùn láti fi implicate ọ̀rẹ́ ẹ ah, ó wà helpless atlas ò kì í ṣe èèyàn ara ẹranko. wọ́n fi sà ṣe sùúrù tiẹ̀ ó dàbọ̀ pé lẹ́jì ní reason kò tó ṣe wá kò tó ṣe àbí kò sí reason wọ́n láti ní jẹ̀nẹ̀ reason lọ́yà sọ fún wa sọ reason tó ṣe fún wa. it was sometimes last year tí mo gbé ìlú wa jáde from there àwa yà sí ìjù. You I Down, down, down.

box pé o wà interested nínú bọ́sùn ó ṣe pé ìní olúwa kò explain fún kò introduce ẹ̀yin méjèèjì sí lákẹ́dẹ̀ má béèrè ìfẹ́ yín lọ àmọ́ o ti go too far irú ẹ̀mí wo ló gbénu ẹ̀ gbọ̀ngàn tó lè fi ṣe nǹkan tó tó yìí fún ọ̀rẹ́ ẹ̀ your best friend. ẹ mọ ìní olúwa ni o ìní olúwa ò ní jẹ kò jẹ ní fílẹ̀ fún ẹni tí o máa jẹ mi ò dé bá ìní olúwa dùbọ̀ sùn torí ẹ̀ ni mo ṣe wò kó tó bá yá but so I realize pé mi ọgbọ́n ni mo love mo ti tó wá dùn mí jù bẹ́ẹ̀ ni pé kò wá shift from ìyẹn olúwa ó wá lọ sórí àbúrò rẹ̀. torí ẹ̀ mo ṣe wò ó pé kí n gbé pamọ́ torí wàhálà tó wà nílẹ̀ between ìyẹn olúwa àti àbúrò rẹ̀ tó bá ti die down nínú àti bọ̀tún àjọ wà àjọ máa bá eré ìfẹ́ wa ni. shut up my friend shut up. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ létí sórí o ní babaláwo àbí pásítọ̀ kan láti sọ fún ẹ tí ọ̀rẹ́ máa tó máa láǹtì ìwọ gbẹgbẹ fúnra rẹ bá search mind ẹ wà tí mo ibi tó rẹ tó máa láǹtì báyìí mr tokrow tó bá rí ní ìjọ monday ọmọbìnrin lọ sí court tẹ́ bá ti dán ìlú ẹ ẹsẹ̀ ìyẹn lọ sí lọ sẹ́ẹ̀ ahead of it and was concerned. I'm screaming at it. Keep quiet. Ìwọ náà wo ra ẹ̀, wo bó ṣe rí, pẹ̀lú bọ́lọ́run ṣe dá ẹ báyìí, kó máa tú ti ara ẹ mọ́kùnrin kan lọ́wọ́. Ẹ ṣé bọ̀ sí ní ìkan lọkùnrin tó wà nínú ìlú yìí. Ah, kí ló gbójúlé? Ẹ̀mí wo kankan ló gbénu ẹ̀? In fact, you are a disgraced woman. Come on, keep quiet ìwọ sórí ojú ẹ tó fáìn nígbà tó máa wọ ní sẹ́ọ̀ tó bá kọ́ bẹ́ẹ̀ panẹ́ bíi tẹ̀ tó bá máa jáde ojú ẹ máa là wá mọ́ the right thing láti ṣe. stand up stand up ẹ̀yà mọ́ òkúta ìgbàlódé mi ò yẹ tí bá dé ìgbàlódé mi ò ṣe bó ṣe bọ̀ ẹlẹ́yìn oṣù kọ́mọ́mù ọmọ ẹ̀rí lẹ́mọ̀ ìṣẹ̀ ìwé idiot àwọn èèyàn wà kẹ́ẹ̀ṣà. àti nurse ó dẹ̀ ní báyìí. ó ti wà òkè kó tẹ kàn nídìí sí ní pípẹ́ rest dada ṣe ti wà. ẹ ṣe kàn. àǹtí ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ má disturb our patient ní ọ̀nà ìjókòó. báyìí ọwọ́ àwọn ẹ̀kún ọmọ bíi ẹlẹ́dẹ̀ sọ́dọ̀ ẹ̀kún lè ti bẹ̀rẹ̀ sẹ́kún wọn tí o dá kalẹ̀ ní èsì àbí wọ́n kọ́ ka péré má jẹ́ sọ kí n kà fún mi tí olódì àwọn méjèèjì láì sí bẹ́ẹ̀ tí wọ́n bá sọmọ ọrùn rẹ lẹsẹ̀ wọn wà ọrùn rẹ lọ́wọ́ torí wọ́n lọ dá tí wọ́n lọ dá lẹ̀ lọ doctor kí ni position báyìí ẹ jọ. presentation tó wà lẹ́sìn àdúrà ní kan fún wa tó fifty fifty chances àwọn méjèèjì ni. ṣé dẹ̀ ni eh, nǹkan tí mi ní bàbá mi gbé pẹ̀lú àdúrà ọlọ́run àlàkóso ṣe mọ́. ok i'm fine um, ṣé mo lè lọ wò wọ́n báyìí. ẹ ṣe sùúrù ẹ máa lọ tó bá ti <laughs> um, staff tó ní try láti ṣe fún wọn àwọn tó wà ní wọ́ọ̀dù copy pay ọwọ́ so that wọn máa lè move on patient in sí i. ẹ tẹ́ mi go home. ò wọ́n máa sọ̀rọ̀ ọ́. dadi wọn kà máa gbàdúrà. àdìgún o bójú wẹ̀yìn kó ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ báyìí ìdáàbò kí ni mo dúró i kan kí ló dé òní rí rádaràdà báyìí lèmi ló yẹ kí n bá a. Ah, ah. ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ dùn olóyè o ìfẹ́ ń pa ni ìfẹ́ ń la ni odò ìfẹ́ o kò ṣe wẹ̀já o orí mi má jẹ́ bọ́dọ̀ ìfẹ́ lọ ẹlẹ́dàá mi má jẹ́ kábàámọ̀ láyé mi àbámọ̀ o.